الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله واعلموا أن اثنى العاقبة للمتقين قال تعالى مثل, الذي مثل الجنة التي وعد المتقون تجري من تحت الأنهار أقل آداء وذل آ تلك عقب الذين اتقوا وعقب الكافرين النار واعلم عباد الله أن الله تعالى قد أمرنا بالتوبة إليه والاستغفار من ذنوبنا في آيات كثيرة في آيات كثيرة من كتابه الكريم وسمى ووصف نفسه بالغفار والغفور وغابر الذنب وذي المغفرة وأثنى على المستغفرين ووعدهم بالجزيل الأجر والثواب دلالة دلالة على آنية الاستغفار وفضيلته وآجتنا إليه فقد قص الله تعالى عناية الأنبياء والصالحين بالاستغفار كالنبي الله آدم عليه السلام وزوجته أواء قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والنبي الله نوح عليه السلام قال وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين فكذلك نبي الله موسى عليه السلام قال ربي إني ظلمت نفسي فاغفر لي عباد الله اعلموا أن العبد فاته الاستغفار حيث لا يعتني به فقد ظلم نفسه وإن لم يتب ولم يغفر له ربنا الغفور فإنه من الخاسرين لما سبق من الأدلة كما قال نبي الله آدم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أيها المؤمنون اعلموا أن للاستغفار فوائد عظيمة منها أنه سبب لمغفرة الذنوب وتغفير السيئات كما قال تعالى ومن يعمل ومن يعمل أو يسلم نفسه ثم يستغفر الله يجد الله غفارا رحيما ومنها أنه يدفع العقوبة يدفع العقوبة والعذاب عن المستغفر إلى ربي قال تعالى وما كان الله معذبا وهم مستغفرون ومنها أنه سبب لتفريج الأمور وجلب الأرزاق والخروج من المضايق كما ثبت ذلك في الحديث عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل بيت مخرجا ومن كل أمر فرجا ورزقه من ورزقه من حيث لا يحتسب أخرجه أبو داود وابن ماجه في سنن إمام àfi orúkọ ọlọ́run bá wá sọ ọ́ kúrò lọ́dọ̀ ṣèitán ẹni ẹ̀kọ́ ẹni ègbé lẹ́yìn tí kútúbà wa tèmi náà tó bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọlọ́run ọba wo ọba tó ṣe wípé. orúkọ rẹ̀ náà ni Allah orúkọ rẹ̀ ni Arrahman orúkọ rẹ̀ náà ni Arrahim gbogbo àwọn orúkọ wọ̀nyí ẹ̀dá kan ò lè bá a forí gbárí níbi orúkọ náà ẹ̀dá kan ò tó ìròyìn náà kò tó gbà ẹ̀dá kan ò tó bẹ́ẹ̀ kókó wọn bá orúkọ rẹ̀ yìí ó la bẹ̀rẹ̀ kú àwa tèmi tá à ń dá fún ọlọ́wọ́n ọba náà tá a ń sẹ́yìn fún ọlọ́wọ́n ọba náà ọba tó tó gbà ọba tó yẹ ká máa yìn ọba tó yẹ ká máa wá ní aláforíjì. àwọn ń fún ọlọ́wọ́n ọba yìí à ń yẹn à ń wá ní olùsámaná wa bẹ́ẹ̀ ni à ń ní aláforíjì bẹ́ẹ̀ náà ele tẹ́lá lérò tó lè ta rẹ̀ mi níwájú ọlọ́run bẹ́ẹ̀ náà látún wá ní olùsọ títí àwọn èyíkéyìí nínú ìṣe tó yẹ pé téèyàn bá fi lè ṣe é ọlọ́run abínú sí ni inú ọba dùn sí ni ọlọ́run ọba yóò ní yọnu sí yàn ọba yìí tọ́ kó lè di àwọn aburú náà. ìka ìpá la màmàdájú ọba wa Muhammad òjijì ọlọ́run bàyẹ̀ ní ṣe pẹ̀lú ìkẹ́ ìgbì ọlọ́run kó máa bá nẹ́bì náà kó máa bá wọn sọ ọ́bà ẹ̀ ó sì máa bá gbogbo àwọn tó ń fi dáadáa tẹ̀lé ìlànà nẹ́bì. lẹ́yìn eléyìí ẹ̀yà rúsìn ọlọ́run ẹjá lọ páyà ọlọ́run ọba o ẹjá bẹ̀rù ọlọ́run ọba yìí lọ́kàn káàdì kọ̀kọ̀ káwá lọ mọ̀ wípé àtibọ̀tán dáadáa àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ló ní àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run yóò ní àtibọ̀tán dáadáa àtibọ̀tán wọn dá o tí wọn náà bá ń fẹ́ àtibọ̀tán tó dá ìwọ náà jẹ́ kan ní olùbẹ̀rẹ̀ ọlọ́run kò náà máa bẹ̀rẹ̀ ọlọ́run ọba rẹ lọ́kàn káàtì kọ̀ọ̀kọ̀ gbogbo ẹni tó bá ti ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba lọ́kàn káàtì kọ̀ọ̀kọ̀ irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn ni wọ́n á ní àtibọ̀tán dáadáa o kí ni ti ń jẹ́ bẹ̀rù ọlọ́run òun náà ni gbogbo máa ṣe máa ṣe ọlọ́run pélé yìí ni máa ṣe káwa ọ máa ṣe gbogbo ká jìnà sí i pẹ̀lú àníyàn pé ọlọ́run ló ní ká máa ṣe é pẹ̀lú àníyàn pé ọlọ́run ló ní amẹ́tìlẹ̀ gbogbo ẹni tó bá ti ní eléyìí lára irú ẹni bẹ́ẹ̀ láàmà pè ní kíni irú ẹni bẹ́ẹ̀ láàmà pè ní olùbẹ̀rù ọlọ́run ẹni tó wá fẹ́ ní dáadáa ìròyìn yìí ni kọ́ wà gbèsè ayé tó tọ̀ wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba lọ́kàn káàkiri ọlọ́run ọba inú tí ó jẹ́ àtìbọ̀tán àwọn olùbẹ̀rù ọlọ́run ọlọ́run ní ẹ̀rí àlìjẹ́nnà eléyìí tó wọn ọlọ́run bá ṣàdéhùn rẹ̀ fáwọn olùpáyà wọn ọlọ́run lọ́kàn káàtì kọ̀kọ̀ akérèmọ́tò ọmọ sàn bẹ́ẹ̀ yọmọ sàn bẹ́ẹ̀ kódà gbogbo jíjẹ téèyàn máa jẹ ń bẹ̀ kò ní dáwọ́ gbà kan fún wa tẹ̀sọ́ pé léni o a wọn ò rí nǹkan jẹ ń bẹ̀ kò sí fún wa gbogbo téèyàn máa jẹ pátá yóò máa wà lálìjẹ́nnà ní gbogbo ìgbà ní gbogbo àsìkò gbogbo sẹ́kíkọ̀ọ̀kan náà ni jíjẹ ọmọ wà ń bẹ̀ náà ni mímu ọmọ wà ń bẹ̀ bákan náà wọn wà ní wà ní àlìjẹ́nà káwá pé òórùn mọ̀ mú díẹ̀ lé ní kò sí wọn mọ̀ bẹ lábẹ́ bòjì bòjì eléyìí tó tutù ní tutù èdè òtó ní nini lára lẹ́yìn tó ṣe wípé ìtutù ọ̀hún ara ó lè gbé ẹ̀rí àwọn sọ fúnra wa wípé ìgbádùn àlìjẹ́nà tí bá ẹ̀kọ́ náà bá àlékè ọlá lóhun ó tún wá dání tí bá ẹ̀kọ́ náà bá àlékè ọlá yóò túbọ̀ di wà ní yunifọ́ọ̀mù ni ìgbádùn àdìgbọ́nà kọjá síbọ̀ di wà ní lè gbé. ìwọlé la máa sọ fún alọ́pọ̀lọpọ̀ gbà ìwọ náà san owó rẹ wò. tọ́ba dàsí kò kẹ́lù bọ́ọ̀bà ìjọ tọ́ba tó bọ́ sí àwọn èjì kan. wọ́n máa sọ fún ọlọ́ títì pé ẹ máa sọ́ra fún fúdà o. ìwọ sì ní tẹ́lẹ̀ o lè fi túbà ìlàjì agolo o lè fi mú gàárì agolo kan tẹ́lẹ̀.

níbi tó tún ká wọn náà ló pọ̀ tó àwọn àdúgbò. ọlọ́wọ́ ní gbàgbọ́ àdìsẹ́ náà jíjẹ bẹ̀rù níta wọ́n kàkà atẹ́kùn àlàáfíà bẹ̀ wọ́n ikú náà lọ bẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ jẹnẹrétọ̀ àjẹnẹrétọ̀ ti bàjẹ́ kò sí ìwọ̀n bẹ́ẹ̀ tó náà kọ́ òun náà ti bàjẹ́ bá ti rẹ̀ ti bàjẹ́ gbogbo kẹtẹ́ ẹ̀ máa ń lò láyé kíkà míì ó lè sọ bẹ́ẹ̀ rẹ̀ o kódà láwọn orílẹ̀-èdè kan ọ̀sìn múná lọ àwọn ẹ̀rọ kò tó aláǹkà mi o ni wọ́n bá ti kẹ́ẹ̀dù pé àwọn ẹ̀yà mi ní pọ́nlẹ́kù ní ìkàwé olókùn òní ní lábúkú rẹ̀ báyìí. eléyìí fi hàn wá púpọ̀ lè ṣẹlẹ̀ ayé nìyẹn ṣùgbọ́n láti jẹ́ náà kò sí yóò fẹ́ gbogbo ẹ̀kú wà bẹ̀ ni torí pé títẹ́ mú àwọn fọ́ọ̀tù kàn yẹ gbogbo ọlọ́ọ̀tù parí kàrá jẹ́ náà kò ní ayé ti ọlọ́run máa ń gbà sí àwọn kankan tẹ́ máa lòlẹ́ tó bàbá jẹ́ sí. ṣùgbọ́n láti jẹ́ náà eléyìí bá jẹ́ òbí lẹ́bàá tí mo ẹnu lọ lẹ́nu yẹn. ọlọ́run bá lè fẹ́ra wá o. ṣùgbọ́n àti wá ti jẹ́ olùyapa àti ọlọ́run iná àti tí tó ìgbà ká máa fẹ́ ikú bá kó bí àwọn àtúnṣe wa ọ̀nà tó máa ti sọ lẹ́yìn fún ọ̀nà àlùkòrán tó dà wọ́n máa lè sọ lákòókò rẹ̀ kóró ní ara ẹ̀ tó ọba ti máa ń forí sí ní lọ́pọ̀lọpọ̀ ló. ó sọ wákò làwọn obìnrin ti síkà lẹ́yìn tó fẹ́ sí ikú máa yí pé aláwòrán ti sọ tọ̀ náà lọ́wọ́ wa. tó dà náà wáyé a tó máa ń sẹ́yìn fún àwọn aláwọ̀ forí sí wọn ó sì kàdó wọn pé ẹ̀sán tó tó òtútọ́ àwọn torí ẹ̀sọ́ eléyìí eléyìí náà tọ́ka lórí kálẹ̀ mọ ìpàtàkì ìmọ̀wá fún ìdúwọ́jú ọlọ́run kálẹ̀ mọ ọlájú mẹ́mbẹ̀ fún kálẹ̀ mọ pé èmi àti ẹ náà àbùkátà àbùkámọ̀ wá fún ìdúwọ́jú ọlọ́run gbogbo náà lọ́wọ́ àìsọ́lá gbogbo ilé ìlú wa kọ́lá lọ́wọ́ àìsọ́lá gbogbo àwọn ọlọ́run sọ ìtàn fún àwa àwa tá a sílẹ̀ nígbà náà àwa tá mọ̀ bí wọ́n ti ní àkólé náà nípa kí lọ́wọ́ wá bó ti gbàgbọ́ lọ́wọ́ wá sí. níbẹ̀ òun náà ní gẹ́gẹ́ bí ti àlejò adam àti àwòrán wa nígbà tí wọ́n tà ń ṣe lẹ́sẹ̀ kan náà ni wọ́n ti pè lọ́wọ́ wá pé ìwọ náà wá ti kọ̀ọ̀kan àti sàbòsí o àti sàbòsí fúnra wa ìwọ náà ọba wá forí sùn wá pé ó forí sùn wá kọ́ ọ̀gá nù wa àwọn àgbẹ̀ ó tó ọ̀gbìn àwọn àgbẹ̀ ó tó bọ̀ káfà wá jẹ́ ní òkú àti ìrọ̀lọ́wọ́ àbúrò wa.

tó ẹ̀rọ lóòrè tí wọ́n náà bá bẹ́ẹ̀ àgbọ̀ ọlọ́run tó ń àlú ọlọ́run lòun náà ló tún fa báwọn àtẹ́jọ́ ọlọ́run tó ti wà fún ọ̀rọ̀ àbórí yìí pé kódà wọ́n ronú nà títí dépò kó ẹgbẹ́ tọ́nà ọ̀la òun náà ń gbọ́ ọlọ́run kò tún tàbọ̀ tí ò torí sì mí ni ọlọ́run tó lọ àwọn àlejò ọlọ́run kan sọ yìí àwọn àlejò ọlọ́run wọ̀nyí wọn ọ̀rọ̀ jáde wọn ọ̀rọ̀ tóbi náà àìmọye owó olówó tí wọ́n ti ká mọ́lẹ̀ àìmọye ìná tí wọ́n ti ṣe àìmọye àwọn ọ̀wá kúlù agbóńlá tí wọ́n ti ṣe wọ́n ti ṣe pẹ̀tà àlejò tẹ̀sẹ̀ gbára wọn pẹ̀lú ọ̀rọ̀ tó ti jáde lẹ́nu wọn wọ̀nyí kí wọn náà wá wúra rẹ̀ wò sí àgbo ìwọ́n wà báwọn wọ̀nyí táwọn ọ̀nà bá pẹ́ sí ọlọ́run wá borí sí àwọn wà ní olùkọ́ níbo ni wọ́n wà wá kà náà eléyìí ní ká máa ronú sí ká máa wọ́n bá ànábìyàn náà fi tí ọ̀rọ̀ kalẹ̀ ká máa wọ́n tí wọ́n ronú sí tí ọ̀rọ̀ kalẹ̀ tẹ́lẹ̀ tẹ́ tí wọ́n fi náà wọ́n kàn dé. àwọn yóò Gbogbo àwọn kẹta ń sọ yìí, kò sí ìṣẹ́lẹ̀ orí òkú fẹ́ rí ẹlòmí ti pààyàn rí, ẹlòmí ti bẹ̀rẹ̀ rí, ẹlòmí ti jáde rí. Ó ti kòkó tó rí pé olóòtú ti ṣe àbúrú pátá ó ti lé. Tòun ti bẹ́ẹ̀ náà ó dùn ní ìjọ ìdílé. Ó ti ní ká pálí. Kò rí sí ẹ̀sẹ̀ rárá. Kò rí sí ìbàjẹ́ rárá. Àwọn táwọn arí ẹ̀sẹ̀ tiwọn tí wọ́n bá ń tẹ́ lórí ẹ̀yìn wọn jáde. Wọ́n ò dé wọn ò jáde o wọn ò ṣe ìyá o wọn ò pa ayan o tòun ti bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe àwọn tó lọ́wọ́ polisi àwọn tó lọ́wọ́ polisi àwọn fọ́ọ̀tì wọn ò jẹ́bọ́ pẹ̀lú àwọn tẹ́tẹ́rẹ́ jẹ́bọ́ ẹ̀wọ́ àwọn ọ̀dọ́gbọ́ tuntun kálé fún kákó léde tó tọ́jú ti dùn kọ́nà ni wọ́n bá ń gba láàyè ẹ̀rù gbogbo àwọn ọ̀dọ́ tẹ́tẹ́ wọn bá gbogbo àwọn ọ̀dọ́

wọ́n fẹ́ wá ní bùkátà sí kọ́ wá polisi síwájú ọlọ́run ju àwọn àdáyé ọlọ́ta àgbẹ̀ lọ. ẹ̀yà ń ṣe ọ̀rọ̀ ẹjẹ́ àwọn ọmọ yìí pé gbogbo ẹrú tí ìwà polisi síwájú ọlọ́run tó bá gbọ́ ọmọ lọ́wọ́ tó jẹ́ pé ẹrú bẹ́ẹ̀ kò lákòólé kan fún ọmọ ọmọ polisi síwájú ọlọ́run irú ẹrú tí ọ̀rọ̀ máa bọ̀ ní ìsúwájú ọlọ́wọ́ bá ó sàbò sí fún ẹni yẹn. kódà ìlú ẹ̀rú bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bá ẹ̀rọ bá borí sí ẹ̀ tó kú sí orí bẹ́ẹ̀ ìlú ẹ̀rú ọwọ́ rẹ̀ tí ó bò yó. òtútù ká sọ ilé ìjọba tó fún àwọn ìta àbá níta nínú wàhálà mú mi láti ìlú ọlọ́run kí lè nígbà lẹ́yìn aláwọ̀dé má ṣe ètò orí ètò lásán náà yó àmọ́ àgbẹ̀ mẹ́jẹ mẹ́jẹ kú ọ jẹ èso ọ̀kan pẹ́ẹ́ sábà láyé alábàjẹ́ o tí ń sọ wájú ọlọ́dún ọ̀sẹ̀ ìlú ọlọ́run kò kàwé sílẹ̀ ní ara mi àgbẹ̀ mẹ́jẹ bẹ́ẹ̀ tó sílẹ̀ àgbẹ̀ mẹ́jẹ kú ọ jẹ èso ọ̀kan pẹ́ẹ́ làtúndì ọlọ́run jẹ o tọ́lọ̀ ní ọwọ́ tó wá jẹ òun wá foríṣì mi ìtọ́ ọ̀gá ilé foríṣì mi kọ́ sàánú mi àwọn àlẹ́ tó lọ bù jẹ̀mọ́ ìjà máa ronú káwọn ayé ọlọ́wọ́ ìjà máa ronú sí ẹni tí ń sọ ọlọ́rọ̀ ńláńlá báyìí tó ń sábòjì kí lẹ́sẹ̀ rẹ̀ tó ń ká mẹ́rẹ̀ ìpè lọ́lọ́kọ̀ foríṣì mi òun sọ pé òun tó bọ́ kí lẹ́sẹ̀ rẹ̀ ìwọ́n tó rà ń kọ́ gbogbo bàbá ìkókó ọlọ́run wọ́n yọ ọmọ yìí wọ́n yóò lò sí àwọn. wọ́n ìyàwó ìyàwó tó ti bá láti ọdún láti jìnnà wọ́n lọ ọmọ ọlọ́mọ tó ti láti jìnnà. wọ́n bẹ̀rẹ̀ náà wọ́n náà wọ́n lọ ọmọ ọlọ́mọ tó ti láti jìnnà tó ti wọ́n lọ́wọ́. wọ́n dúkà náà wọ́n náà wọ́n lọ ọmọ ọlọ́mọ tó ti torí rẹ̀ kó ti ẹ̀rọ ní ọ̀tọ̀ èso lásánà yẹn má jẹ́ òkú jẹ́ òun wọ́n ń sọ lọ́wọ́ lára ẹ̀sọ́ ìlú ọlọ́run tó àwọn akọrin náà àwọn ọkọ̀ ọ̀sẹ̀ àwọn olùdó. mo ò wàá ronú rárá bẹ́ẹ̀ tí wọ́n á bá wọn kọ̀ ẹ̀sọ́ lọ́sọ́rọ́ àforíkè ó sì máa bàjẹ́ àyè kékeré wọn lọ sí orí wọn ní ẹnì kan wàá pọ̀ ṣùgbọ́n wọn náà ṣẹlẹ̀ àyè kúkú lọ náà níbi ayá náà wọn mú ẹsẹ̀ ó fẹ̀ bá ọ̀rọ̀ ẹ̀ gbogbo pàdé èso mákè èso ìfẹ́ ọ̀kan náà ni o kéde kó kó jẹ́tọ́ pọ̀ ìfẹ́ ọ̀kan náà kó jẹ́ ọwọ́ amáyé èso ilé ìfẹ́ gbé lágbó jẹ ọmọ yóò tó níjà ọmọ yóò máa tó kárẹ́ kó o ṣe wá tó ronú náà pé ìrọ̀lẹ́ ọ̀hún wá tó wà lórí fi wọ́n sọ bẹ́ẹ̀ ni wá tó sọ ọ̀hún ọ̀hún pé o kìí fẹ́ yọ ẹjọ́ bá gbogbo wa náà ronú ẹjọ́ bá gbogbo wa náà ronú lọ́wọ́ náà ẹ̀ka lọ́mọ ìpè àkóńtì ọlọ́run ní wá oṣù pàtàkì lẹ́yìn àjẹ́ gbogbo wa o ní gbogbo àwọn àdúgbò wa káàlọ́ bá lè wà lẹ́gbẹ́ ìlú ọ̀rọ̀ ẹ̀yẹ olùkọ́ náà wọ́n lòdò ẹjẹ́ wa lọ rẹ̀ tó ní kẹ́hìn wá kó ti gbọ́ ẹgbẹ́ ọlọ́run àǹfààní tó pọ̀ wá bẹ́ àǹfààní tó pọ̀ ló wà ní kẹ́hìn wọ́n kọ́ wá kó ti gbọ́ ẹgbẹ́ ọlọ́run nígbè táwọn abá kọ́ka sílẹ̀ kò náà ní wípé ó wọ́n àgbègbè

jáwọ́ bẹ̀ lọ́sẹ̀ má wá gbọ́kà ẹ̀fọ́ lọ́wọ́ ọ̀sẹ̀ lọ náà látòrí lọ lọ kúbá látòrí lọ lọ kúbẹ̀ jì náà látòrí lọ lọ kúbẹ̀ alè má látòrí lọ lọ kúbẹ̀ pamọ́ má látòrí lọ lọ kúbẹ̀ àwọn òbí wọn máa kéjì má látòrí lọ lọ kúbẹ̀ wọn kúbẹ̀ lọ lọ kúbẹ̀ wọn má tó bá lè ṣeré tó wà lórí ìlú ọjọ́ lọ ọba lọ wà lè tó kò tí ọ káàdé fún àwọn òbí nínú àwọn àgbà ní kí ni wọn wá lórí ìlú ọjọ́ lọ àbọ̀dé a máa ti ti jẹ́ ìyá ọlọ́run ọba a máa dúró òkú lẹ́gbọ́n àbò ìjọ ọlọ́run ọlọ́run bá yọ láti lọ rẹ̀ ọlọ́run bá yọ láti lọ rẹ̀ láti lọ pé òun ọlọ́run ọba ò ní bí àjẹ àwọn ẹ̀dá ènìyàn kan yóò tún gbà tí wọ́n ti lè borí tí wọ́n ti lè wọ́n bọ̀ sí iwájú wọn lọ. tá a bá ti lè jẹ́ ẹgbẹ́ wọn borí sí iwájú wọn lọ ọlọ́run ọba yóò borí ẹgbẹ́ wọn borí sí ìyá ọlọ́wọ́ ọba tọ́lọ́ ń ìjọba lọ́wọ́ rẹ̀ ọwọ́ tó kó òṣìṣẹ́ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ àwọn gbẹgbẹ kúkú pínpínpín ọlọ́wọ́ àwọn ọdún láàyè ọ̀hún ni. eléyìí ní sọ̀rọ̀ ìyá wa lásán kí ọ̀dọ̀ sábà àti láìpẹ́ náà bá ti wọ́n lọ́gbà wọ́n lọ́sọ̀rọ̀ àtẹ́ni sọ̀rọ̀ ọ̀làwọ̀ àlẹ́yìn ọ̀sẹ́lá wọ́n láì sẹ́ni sọ fún ayé pé gbogbo ẹni tó bá tún nínú ìmọ̀ wa kò ní ti ju agbó ọlọ́run ọ̀gá ọ̀gá alákàrí tó ti tẹ́kù òun náà kọ́ ọlọ́wọ́ àbójú máa tún ti bá ọlọ́run kò ní kò tún máa dúpẹ́ ọ̀sẹ̀ alhamdulillah máa sọ àforíjì kò tún máa dúpẹ́ wọ́n ló rí máa rí yàtọ̀ ní ìdòtí ayé rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wàá foríjì síwájú ọlọ́run kó má jẹ́ lórí ahọ́n lásán eléyìí tí ó kùn iṣẹ́ lọ́rẹ̀ kí ni ìmúṣẹ́ lọ́rẹ̀ òun ní pé wọ́n máa ń pa gbogbo àwọn ìtura jágbàjágbá gbogbo ìwà ní òfẹ́ ní òfẹ́ ọlọ́wọ́ ọba wọ́n ló wá sí ni wọ́n lọ́ba lè jìnnà sí àwọn yìí wọ́n lọ́ máa ń gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀mọ̀ tẹ̀lẹ̀ nínú dáadáa ọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa ọ̀mọ̀ tẹ̀lẹ̀ nínú ìgbà yìí. tọ́ba lè lọ sí ṣe léyìn ọlọ́wọ́ bá lè kọ́lá lọ sí ọ ọlọ́wọ́ bá lè kọ́lá fún sí ọ ọlọ́run àdẹ́kọ́lá yóò ka ọ̀rọ̀ fún níbi ìfúnfúnni tó lórí wa gbogbo tí jẹ́ ìgbàlódé ńláńlá ọlọ́run àdẹ́kọ́lá ọ̀rọ̀ àjọ tó kọ́dà ọlọ́run àdẹ́kọ́lá ọ̀rọ̀ àjọ àbùkù ìjẹ òkùnkùn níbi tó lò wọlé wa àti jùlọ ẹgbẹ́ àbára ètò máyà fẹ́ẹ́ àti àbára àbúrò àwọn òṣèlú náà اللهم أرنا الحق وارزق الهدى وأرنا واربط الاسم بعض الحمد لله العزيز الغفار الذي يمسك يده ليكون يكون مطيع الليل في النهار فيسكت لنا من يده يدور ان النهار واسال ان لا اله الا الله وحده لا شريك له واسال ان محمدا عبده ورسوله القائل الذي حتى على الاستغفار اللهم صل وسلم عليه وعلى اله واصحابه الاطهار وسلام اجمعين وبعد يا عباد الله اعلموا انه من فوائد الاستغفار سبب للنزول القيس والبركة على الأموال والأولاد والثبات قال تعالى عن نبيه نوح عليه السلام أنه قال لقومه فقلت استغفروا ربكم إنه كان الانصار يرسل السماء عليكم مدرارا فيمسككم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا إنه بعد الله أن الاستغفار في كل وقت ولكنه مزيد الفضل في بعض الاوقات منها يستحب الاستغفار بعد القرار من اداء العبادات المفروضه ليكون كفاره لما يقع فيها من غير او تقصير كما شرع كما شرع هذا القرار من الصلوات الخمس فقد كان النبي صلى الله عليه وسلم اذا سلم الى الصلاه المفروضه يسب الله ثلاثة لأن الأسى عرضة لأن يقع منه نقص في الصلاة بسبب قلة أو نار قد بقية في الغرفة القادمة ألا قصرهما أن يرهما وما pàtàkì وما boríborí tó ti وما لا ọba ọba tí máa fẹ́ràn rẹ̀ lẹ̀ lọ́sàn-án láti gba tuntun gba gbogbo ẹni tó láti ṣe lóru ọlọ́wọ́ àbá ìyá tó fẹ́ràn rẹ̀ lẹ̀ lóru láti lè máa retí mú pé wọ́n tó gbà pé lọ́sàn-án tó ti bá lóru ẹ̀wù àǹfààní ẹ̀wù orin ẹ̀wù àánú lọ́wọ́ àgbà ìdílé olúwa. ọlọ́wọ́ àwọn tó rẹ̀ jẹ́ títí wọn ká bọ̀ kọ́kọ́ tó lọ́gbàá yóò tó lọ lára kọ́lọ́yà kọ́lá dáadé ó ti wá tọ́wá tó kú bá tó lọ kò ní ti lọ. títí wọn fẹ́ràn ó ka wọn tó lọ́dún sílẹ̀ bá má tó wá ń tààrọ̀ lọ́mọ rẹ̀ ti tó tó tó wá sí òtòtú ẹ̀wọ̀ náà ẹ̀wọ̀ àǹfààní tọ́nà wà yìí kọ́lá fún wa. àwọn ọmọ rẹ̀ tọ́nà wà yìí ọ̀tún tó lè kò tó méjì. ẹgbẹ́ sọ̀rọ̀ ìwà ọ̀hún ọmọ náà mọ̀ ẹ́ tó pé wọlé ìkẹ́kọ̀ọ́ tó wọ́n bá tẹ́bí tàbí wọn bá ara jẹ́ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ayò wọn jẹ́ jù náà. ẹ̀yọ́ ń tẹ̀rọ ẹjá sọ pé ìpín ní máa ń fà ní tó wà fún káwọn wá fún ìtò àjọ ọlọ́ọ̀ká bá bọ̀ òun ti pé tí máa ń fa sísọ̀kalẹ̀ ìkẹ́ àlùbáríkà sínú dúkìá ẹni kódà ìmọ̀ wá fún ìtò àjọ ọlọ́ọ̀ tí máa ń fún àwọn tó ọ̀fà kan lọ́nà tí máa ń wọn bí òun gbà sí lára àwọn ọmọ rẹ pọ̀lá kò sì dọ́jú ọlọ́wọ́ ó lè jẹ́ náà àdúgbò rẹ ní tẹ́ńtà bàbí jẹ́ ó lè jẹ́ bẹ́ẹ̀ nígbà tá ìyá sọ níbẹ̀ tó kọ́ ọ̀bà àdìjọ rá ó ju bàtà fún wa wọn náà sọ nípa wọn kò sì dọ́jú ọlọ́wọ́ gbogbo ọ̀ gbogbo iṣẹ́ rẹ gbogbo ẹ̀ ló ń sojú kódà fún ara rẹ pọ̀lá kò sì dọ́jú ọlọ́wọ́ tẹ ọmọ mọ ẹni tẹ àwọn àgbàdúgbò ẹgbẹ́ àwọn àbá lọ ẹ ní sẹbẹ kẹ pé ẹ dàpọ ẹ bá yẹ wò kó ní sísè rà ẹ yìí kọ bẹ́ẹ̀ ìtẹ ẹsọ ọsẹ lákàrà òwò là ṣe mí wọn náà ló ti ṣe rẹ wọn náà ló ti ṣe rà ẹ turukun ṣiṣẹ́ Ọlọ́run wa lọ́nà tó pọ̀ ọ̀nà àbáyọ yẹ o èyí tẹsán lọ ìlú kówó ìdáná wọn náà wá wọn ti tó wájú ọlọ́run wọn ló sọ bẹ́ẹ̀ wọn náà bá yọ ẹni wọn nínú gbogbo lórí ayé ìṣòro ilé tó gbé. ọmọ rẹ náà ọ̀rọ̀ ọmọ rẹ tó dùn ún wọ́n ní káwá kò sí gun wa. wọ́n rẹ̀ náwó sí ọwọ́ ìlú tó gbogbo táwọn ẹgbẹ́ rẹ̀ bá náwó sí tọ́wọ́ tí wọ́n tẹ̀ wọ́n tẹ̀ náwó sí ìyá ní wọ́n bá bọ́ bẹ́ẹ̀. bàbá ìyá ọ̀làbùrú ti tó wájú ọlọ́run ti wá ni máa wá polisi síwájú ọlọ́run polisi mi bọ́lá nǹkan náà àwọn tó dùn mí lọ́wọ́ ọlọ́run nǹkan polisi fún mi bá tún wọn ṣe ọlọ́run nǹkan polisi fún mi bá ń lọ́dún báwọn ọmọ ìwà ìjọba lọ́wọ́ àjọ náà èyí tó náà tó wà tó wà fún kóòtù pèlè tó lórí burúkú ọmọ kò ní sáfà ní ẹ̀ tó wà sáfà ní ọjọ́ kan náà wọ́n náà bọ́ tún náà lọ́ọ́ fi kọ́ ọlọ́run wọn tiẹ̀ tó bá ti ṣe gbogbo wa fún ọ bàbá ti di abẹ́rẹ́ náà bí. ẹ̀rọ àgbòká yẹn ụka ọlọ́run bá lè fi ọlá ń sọ àwọn àǹfààní tó wà ní ká máa tọrọ na ìgbà ìgbà náà wọ́n sọ̀rọ̀. àlùbáríkà wọn máa wọ ọmọ dúkìá wa àlùbáríkà wọn máa wọ ọmọ tó wà

òun ó máa gbàlékún wọn dúkìá yín òun ó máa fi àwòbáṣà tó pọ̀ sí i àwọn ọmọ ẹni ó máa yanjú tó bá wọn òwò káàkiri ń kòwò ẹni tó fẹ́ pé gbogbo lọ́pàá tí wọ́n ti ń dá ẹni tó ti ń dá ẹ̀ka lọ́wọ́ ẹni tó ti ń dá ọ́fíìsì tó ti ń dé àbáyọ̀ ọ̀nà ọ̀fẹ́ lórí gbogbo tó bá dáwọ́lé kò kí ló kò ní kó ta ayé nira tí ó máa tó ta ayé rọ jọmọ òkú ni kó bá tẹ wá máa kankan bí nǹkan kan bá tẹ wá wù ọ kó o nílò alẹ́ tó ń lọ náà tó tẹ fọ kó wọn náà fọwọ́ ọ̀rọ̀ náà láì tẹ́lẹ̀ wọn àwọn oṣù tó wá jọ lọ́wọ́ lọ á kó láti tó ta wẹ̀ ẹ̀ kò tó tọ̀ kò tó tọ̀ kò tó tọ̀ tó bùkátà ọ̀rọ̀ ọ̀kọ́ wájú ọlọ́ ọ̀nà àbáyọ olómi àti ẹ̀rọ ẹ̀ka pọ̀ tí wọ́n wá polisi ìlú àjọ lọ ẹ̀ka wọn wá polisi lọ́sàn-án ẹ̀ka wọn wá polisi lónú ẹ̀ka wọn wá polisi gbogbo gbà ìlú àjọ lọ wà ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ ẹ wá já lọ mọ̀ pé ìlú wá polisi ìlú àjọ lọ kò sí àwọn òkùnkùn kan pàtó táà táà lẹ́tọ̀ àti wá polisi ìlú àjọ lọ gbogbo ìgbà náà la fi láti lẹ́tọ̀ọ́ káwọn wá polisi ìlú àjọ lọ wà ṣùgbọ́n ká lọ mọ̀ pé àwọn àkókò tó tún fẹ́ ìwọ́pùn nínú ní gbogbo àwọn àkókò nínú ẹ̀ òun la gbogbo kan. jùlọ àwọn iṣẹ́ ìjọsìn tó tí tọrọ pa aláṣẹ kájú. bẹ́ẹ̀ bá lè pọ̀ nínú àwọn àkókò fún ọlọ́run bá lórí àwọn kan wọ̀nyí ebi yà máa jẹ́ ìhádà nù níbi àwọn àtijọ́ àti ètò eléyìí tó wáyé níbi bó ti ti fẹ́ àbí àwọn àdéjù eléyìí ele yẹ wáyé fún wa níbi tí ò sí ní òjò ti ẹgbẹ́ ìta ṣe wọn lọ sí lónìí fún wa wọn jẹ́ sí wọ́n lónìí fún wa tó káwọn wá kò ṣe síwájú ọlọ́run nígbà tá a bá kí àwọn ẹ̀rọ wá láti mọ́ra àwọn náà kẹlẹ́ wọn jẹ́ sí pé ọ̀gá ara aṣáájú wa sọ̀rọ̀ lọ́wọ́ أبد a إن كان الوحدة أفرق الله أفرق الله أفرق الله كل المعادة كان دي إليه هو لا تعرف لم شيء ẹni tí wọ́n kọ ọgbẹ́ akọ́rọ̀ ọlọ́run kan lọ́rùn rẹ̀ kájú tó kọ́kọ́ yóò ti kí wọn tí ẹnu kọ́ àní pé wọ́n ti kí iná ìrọ̀ náà ti kí lọ́kọ́ wọn ọmọ ọmọ àbò ti rọ́là ọ̀tá ìdòkó bá wọn ìta wá sí ìná àwọn oṣù kọ́ wọn wá lábẹ́ ẹ̀ tí wọ́n máa ń sáàgbọ́n láti ṣe ìjòrò ẹ̀ẹ́dọ́ tẹ́lẹ̀ mi ti ń sára wọn báyìí lóṣù kọ̀ọ̀rọ̀ tuntun kọ̀ọ̀rọ̀ ọ̀hún kan wá nínú bẹ́ẹ̀ lóṣù kọ̀ọ̀rọ̀ tó kún bẹ̀rẹ̀ tọ́wọ́ ti fi wọn lẹ̀ ń sára wọn láti àǹfààní báyìí àǹfààní báyìí wà bẹ́ẹ̀ wọ́n bá lóko wa ní ọjà wọn àwọn àǹfààní wọn ìṣeré ètò ìkókó wọn bá lóko wa lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbàlagbà wa ẹ̀já pọ̀ ní wọn kò tún ìwájú ọlọ́run kọ́nà ọ̀la ìṣòro akó ìbò ń tìwọ́n pẹ̀lú bọ́lá nínú káàtì púpọ̀ láti máa sàlàyé àwọn àgbótò làwọn olùkọ́ ní wọn kò tún ìwájú ọlọ́run اللهم صل على محمد وعلى آل محمد ولا تقل يا رب لا اللهم اعف عنا ذنوبنا كلها وكنا من الدنيا وعذاب الاخره اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم اسقينا حتى شافي اللهم اسقينا حتى شافي اللهم اسقينا رضانا اللهم اشف رضانا اللهم اغفر لامواتنا واموات المسلمين في مكارم الحق والجاريه برحمتك يا ارحم الراحمين اللهم لنا من ازواجنا وذرياتنا قرة اعين وأتنا بالمتكل إماما اللهم ربنا آتنا من لدنك رحمة وهي من أمرنا رشدا اللهم ربنا آتنا في حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم وقوموا الله تعالى بالجوع